Ìṣe àwọn àpọ́stélì orí kẹrin. Bí wọ́n sì ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, àwọn àlùfáà àti olórí ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn Sadusí dìde sí wọn. Inú bí wọn nítorí tí wọ́n ń kọ́ àwọn ènìyàn. Wọ́n sì ń wàásù àjíǹde kúrò nínú òkú nínú Jésù. Wọ́n sì nawọ́ mú wọn. Wọ́n sì há wọn mọ́ ilé túbú títí ó fi di ijọ́ kejì nítorí tí alẹ́ lẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà gbàgbọ́ iye àwọn ọkùnrin náà sì tó ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ó sì ṣe níjọ́ kejì àwọn olórí wọn àti àwọn alàgbà àti àwọn akọ̀wé péjọ sí Jerúsálẹ́mù àti Anna olórí àlùfáà àti Káyífà àti Jòhánù àti Alexanderu àti iye àwọn tí í ṣe ìbátan olórí àlùfáà nígbà tí wọ́n sì mú wọn dúró ní àárín wọ́n béèrè pé. agbára tàbí orúkọ wo ni ẹ̀yin fi ṣe èyí. nígbà náà ni pétérù kún fún ẹ̀mí mímọ́ ó sì wí fún wọn pé. ẹ̀yin olórí àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà bí ó bá ṣe pé à ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí a ṣe lára abirùn náà bí a ti ṣe mú ọkùnrin yìí lára dá kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé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 nígbà tí wọ́n sì kíyèsí ìgboyà pétérù òun jòhánù tí wọ́n sì mọ̀ pé aláìkẹ́kọ̀ọ́ àti òpè ènìyàn ni wọ́n ẹnu yà wọ́n wọ́n sì wòye wọn pé wọn a ti máa bá jésù gbé nígbà tí wọ́n sì ń wo ọkùnrin náà tí a mú láradá tí ó bá wọn dúró wọn kò rí nǹkan wí sí i ṣùgbọ́n nígbà tí wọ́n sì pàṣẹ pé kí wọ́n jáde kúrò ní ìgbìmọ̀ wọ́n bá ara wọn gbèrò wípé. Kini ni a ó ti ṣe àwọn ọkùnrin wọ̀nyí ti pé iṣẹ́ àmì tí ó dájú ti ọwọ́ wọn ṣe ó hàn gbangba fun gbogbo àwọn tí ń gbé Jerúsálẹ́mù àwa kò sì lè ṣe é ṣùgbọ́n kí ó má bàa tàn kálẹ̀ síwájú mọ́ láàrin àwọn ènìyàn ẹ jẹ́ kí a kìlọ̀ fún wọn pé láti ìsinsìnyí lọ kí wọn kí ó má ṣe fi orúkọ yìí sọ̀rọ̀ fún ẹnikẹ́ni mọ́. nígbà tí wọ́n sì pè wọ́n wọ́n pàṣẹ fún wọn kí wọ́n má ṣe sọ̀rọ̀ rárá bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe kọ́ni ní orúkọ Jésù mọ́. ṣùgbọ́n Pétérù òun Jòhánù dáhùn wọ́n sì wí fún wọn pé. bí ó bá tọ́ ní ojú Ọlọ́run láti gbọ́ tiyín ju ti Ọlọ́run lọ ẹ gbà àwa kò sá lè ṣàìmá sọ ohun tí àwa ti rí tí a sì ti gbọ́. nígbà tí wọ́n sì kìlọ̀ fún wọn sí i wọ́n jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ. Lo nígbà tí wọn kò ti rí nǹkan tí wọn ìbá fi jẹ wọ́n ní ìyà nítorí àwọn ènìyàn nítorí gbogbo wọn ní yin Ọlọ́run lógo fún ohun tí a ṣe nítorí ọkùnrin náà ju ẹni ogójì ọdún lọ lára ẹni tí a ṣe ṣé àmì dídá ara yìí nígbà tí wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn wọ́n sì ròyìn gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn nígbà tí wọ́n sì gbọ́ wọ́n fi ọkàn kan gbé ohùn wọn sókè sí ọlọ́run wọ́n sì wí pé. olúwa ìwọ tí ó dá ọ̀run ohun ayé àti òkun àti ohun gbogbo tí ń bẹ nínú wọn ìwọ nípa ẹ̀mí mímọ́ tí o ti ẹnu dáfídì bàbá wa ìránṣẹ́ rẹ wí pé èéṣe tí àwọn kèfèrí fi ń bínú àti tí àwọn ènìyàn ń gbèrò ohun asán àwọn ọba ayé dìde àti àwọn ìjòyè kó ara wọn jọ sí olúwa àti sí kristi rẹ̀ nítòótọ́ sá ni. Tòótọ́, sí jésù ọmọ mímọ́ rẹ ẹni tí ìwọ ti fi òróró yàn àti herodu àti pontu pilatu pẹ̀lú àwọn kèfèrí àti àwọn ènìyàn israẹli péjọ sí láti ṣe ohunkóhun tí ọwọ́ rẹ àti ìmọ̀ rẹ ti pinnu ṣáájú pé yóò ṣẹ ǹjẹ́ nísinsìnyí olúwa kíyèsí ìkìlọ̀ wọn kí o sì fi fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ láti máa fi ìgboyà gbogbo sọ ọ̀rọ̀ rẹ kí ìwọ sì fi nínà ọwọ́ rẹ ṣe dídá àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí ó máa ṣe ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ. nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí mì tìtì gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́ wọ́n sì ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan àti inú kan kò sì sí ẹnìkan tí ó pe ohun kan nínú ohun ìní rẹ̀ ní ti ara rẹ̀ ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan ṣọ̀kan agbára ńlá ni àwọn àpòsílẹ̀ sì fi ń jẹ́rìí àjíǹde Jésù Olúwa oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn nítorí kò sí ẹnìkan nínú wọn tí ó ṣe aláìní nítorí iye àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n wọ́n sì mú owó ohun tí wọ́n tà wá wọ́n sì fi lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpòsílẹ̀ wọ́n sì ń pín fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti ṣe aláìní sí àti Jósẹ́fù tí a ti ọwọ́ àwọn àpòsílẹ̀ sọ àpèlé rẹ̀ ní Bánábà ìtumọ̀ èyí tí jẹ́ ọmọ ìtùnú ẹ̀yà Léfì àti ará Kípùrù ó ní ilẹ̀ kan ó tà á ó mú owó rẹ̀ wá ó sì fi í lélẹ̀ ní ẹsẹ̀ àwọn àpòsílẹ̀.